venom Lord fún àwa tí a mọ̀ pé alẹ́ yìí ọlọ́run yóò ṣiṣẹ́ agbára àti iṣẹ́ ìyanu nínú ayé wa ẹ ká kí aleluya mẹ́ta o ó yá o aleluya aleluya aleluya ògo ní gbogbo ọ̀nà ẹ ṣe é ní gbogbo ìgbà àdúpẹ́ ní gbogbo ọ̀nà ẹ má ṣe o bàbá ẹja kọrin ní gbogbo ọ̀nà ẹ ṣe ní gbogbo ìgbà àdúpẹ́ ní gbogbo ọ̀nà ẹ má ṣe o bàbá a fi ọpẹ́ fún olúwa àwọn olúwa nítorí àánú rẹ̀ dúró láéláé a fi ọpẹ́ fún olúwa àwọn olúwa nítorí àánú rẹ̀ dúró láéláé ẹ jẹ́ ká kọrin a fi ọpẹ́ fún olúwa àwọn olúwa nítorí àánú rẹ̀ dúró láéláé a fi jó fún olúwa àwọn olúwa nítorí àánú rẹ̀ dúró láéláé ẹja bẹ̀rẹ̀ sí ní dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún oore rẹ̀ àti àánú rẹ̀ lórí ayé wa lórí ìdílé wa ọlọ́run tó dá wa sí fún ògo rẹ̀ ọlọ́run tí à ń ké pè ní gbogbo ìgbà tó sì ń gbọ́ àdúrà wa ẹja bẹ̀rẹ̀ sí ní dúpẹ́ lọ́wọ́ àdúrà ọpẹ́ o lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù olúwo ṣeun alpha omega ìwọ níyìn ògo yẹ fún o bàbá ìwọ níyìn ògo yẹ fún o bàbá ẹja dúpẹ́ lọ́wọ́ ẹ̀ dáadáa olúwo ṣeun olúwo ṣeun ìjìnlẹ̀ fẹ́ gbọ́pẹ́ wa ọba àwọn ọba gba ẹ̀yìn wa olúwa àwọn olúwa gbọ́pẹ́ wa ọba tó dá ayé àti ọ̀run olúwa gba ẹ̀yìn wa ẹja dúpẹ́ lọ́wọ́ ẹ̀ dáadáa òun lọ́pẹ́ yẹ òun ní ìyìn yẹ olúwo ṣeun ọba tó jẹ́ alpha fún wa ọba tó jẹ́ omega fún wa ọba tó tún jẹ́ àárín fún wa ah olúwo ṣe olúwo ṣeun olúwo ṣeun olúwo ṣeun olúwo ṣeun olúwo ṣeun ẹja mọ dúpẹ́ ẹja mọ sọ pé olúwo ṣeun yes bí a ò bá mọ tí a ó sọ mọ́ ẹ jẹ́ ká kàn sọ pé olúwo ṣeun yes tá a bá ṣe ń sọ pé olúwo ṣeun yẹn àwọn áńgẹ́lì látọ̀run wọ́n sì ń darapọ̀ mọ́ wa láti máa bá wa dúpẹ́ lọ́wọ́ ẹ̀ olúwo ṣeun olúwa gbọ́ ọpẹ́ wa olúwa gba ẹ̀yìn wa olúwa gbọ́ ọpẹ́ wa àfògo fún ọ àfihàn fún ọ ọba àwọn ọba àwọlẹ̀ níwájú rẹ àṣeyín lọ́ba jésù olúwa wa a lọ síwájú ọlọ́run gbàdúrà a sọ fún ọlọ́run bọ́lúwa mo ti dé lálẹ́ yìí jẹ́ kí n ráàánú gbà ó tó bá ní gbogbo ẹ̀ṣẹ̀ tí mo ti ṣẹ̀ tí ò ní jẹ́ kádùá mi ó gbà bàbá jésù dáríjì mi ẹ jẹ́ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù ọlọ́run alágbára àti ti dé o olúwa járí àánú gbà yes nínú ìpéjọpọ̀ àdúrà ti alẹ́ yìí olúwa fi àánú gbọ́ tiwa ilẹ̀kùn àánú olúwa jó sí fún wa olúwa ṣí ilẹ̀kùn àánú fún wa olúwa jára àánú gbà fàánú gbọ́ tiwọn olúwa fàánú gbọ́ tiwọn olúwa nítorí ọ̀rọ̀ wa olúwa fa ọ̀run ya olúwa sọ̀kalẹ̀ sáàrin wa bàbá jésù jẹ́kárí àánú gbà jẹ́kárí àánú gbà ilẹ̀kùn àánú jọ ṣí fún wa nípa àánú rẹ olúwa wá yí ayé wa padà lálẹ́ yìí jésù olúwa wá a gbàdúrà a sọ fọ́nà pé olúwa nínú àdúrà tálẹ́ yìí olúwa wá bá ayé mi pàdé pẹ̀lú agbára ìyanu rẹ olúwa láyé mi kọjá olúwa lá ìdílé mi kọjá olúwa láyé àwọn ọmọ mi kọjá ẹ jẹ́ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù olúwa jọ̀ọ́ nínú ìpéjọpọ̀ àdúrà tálẹ̀ yìí bàbá láyé wa kọjá olúwa láìdílé wa kọjá olúwa láyé wa kọjá olúwa lágbàdúrà ìkọjá yes ẹja sọ fún baba jésù lágbo àdúrà ìkọjá a fẹ́ rí ipa agbára rẹ a fẹ́ rí ìwà láàyè rẹ nú ayé wa olúwa sọ̀kalẹ̀ baba jésù máa bọ̀ baba jésù máa bọ̀ olúwa sọ̀kalẹ̀ olúwa lágbo àdúrà ìkọjá olúwa járí ọ jésù olúwa wa máa bọ̀ máa bọ̀ máa bọ̀ máa bọ̀ jésù máa bọ̀ ẹ̀mí mi mọ̀ máa bọ̀ kó wá tún ayé wa ṣe ẹja kọrin má bọ́ má bọ́ má bọ́ má bọ́ Jésù má bọ́ o ẹ̀mí mímọ́ má bọ́ kó wá tún ayé wa ṣe má bọ́ má bọ́ má bọ́ má bọ́ Jésù má bọ́ o ẹ̀mí mímọ́ má bọ́ kó wá tún ayé wa ṣe má bọ́ má bọ́ má bọ́ má bọ́ Jésù má bọ́ o ẹ̀mí mímọ́ máa bọ̀ kó wá tún iṣẹ́ wa ṣe máa bọ̀ máa bọ̀ máa bọ̀ máa bọ̀ Jésù máa bọ̀ o ẹ̀mí mímọ́ máa bọ̀ kó wá tún ayé wa ṣe máa bọ̀ máa bọ̀ máa bọ̀ máa bọ́ jésù máa bọ̀ o ẹ̀mí mi mọ̀ máa bọ̀ kó wá tún ayé wa ṣe ẹ̀mí mi mọ̀ máa bọ̀ kó wá tún ilé wa ṣe ẹ̀mí mi mọ̀ máa bọ̀ kó wá tún ayé wa ṣe ẹ̀mí mi mọ̀ máa bọ̀ kó wá tún ilé wa ṣe ẹ̀mí mi mọ̀ máa bọ̀ kó wá tún ayé wa ṣe amen agbàdúrà olúwa nípa agbára ẹ̀mí mọ̀ rẹ̀ olúwa ràgàbù ayé mi kó wá tún ayé mi ṣe so ẹ rí i pé nígbà tí ayé dàrú yes nínú Genesis one wọ́n ní gbogbo nǹkan dàrú gbogbo nǹkan fọ́jú pọ̀ kí ni ọlọ́run ṣe ọlọ́run sọ pé kí ìmọ́lẹ̀ kó wà kọlọ́run kó tó sọ̀rọ̀ pé kí ìmọ́lẹ̀ kó wà ní verse three wọ́n ní ẹ̀mí olúwa ṣe kí ni ó bẹ̀rẹ̀ sí ń rá bàbà ẹ̀mí mímọ́ nìyẹn o ẹ̀mí yẹn ló rá bàbà òun ló rá gàbo Maria ẹni tó jẹ́ wúndíá tí ò mọkùnrin rí tó ṣe kí ni tó dọlọ́mọ lẹ́yìn oṣù kẹsàn-án ẹ jẹ́ gbàdúrà olúwa ràgàbọ ayé mi lálẹ́ ah pẹ̀lú agbára rẹ olúwa ràgàbò iṣẹ́ mi ẹ jẹ́ gbàdúrà yẹn dáadáa o olúwa ràgàbò ìdílé mi pẹ̀lú agbára rẹ tó bá ní gbogbo nǹkan táwọn ọ̀tá ti bàjẹ́ gbogbo nǹkan ti bàjẹ́ olúwa bẹ̀rẹ̀ sí ní túnṣe ẹ jẹ́ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù olúwa ràgàbò mi pẹ̀lú agbára àìkọ́má sanfajirika pọ́nìyà ẹja gbà olúwa ràgàbò ayé wa lálẹ́ yìí pẹ̀lú agbára ẹ̀mí mọ̀ rẹ láti wá tún ayé wa ṣe láti wá tún ìdílé wa ṣe láti wá tún iṣẹ́ wa ṣe ẹ̀mí mọ́ ràgàbò wá pẹ̀lú agbára ràgàbò wá ràgàbò wá olúwa sọ̀kalẹ̀ pẹ̀lú gbogbo ipá àti agbára rẹ bàbá jésù sọ̀kalẹ̀ ràgàbò ayé wa olúwa ẹ̀mí mọ́ ràgàbò wá tún ayé wa ṣe wá tún iṣẹ́ wa ṣe wá tún ìdílé wa ṣe jésù olúwa wá jésù olúwa wá a gbàdúrà a sọ fọlá olúwa tó bá dé gbogbo ìdè tó dè mí wọnú péjọ pàdúrà yìí olúwa bá mi jà bí a bá ti ń gbàdúrà yẹn ẹ jẹ́ kí ẹ má jẹ́ kí àwa gan kó fi ara wa sínú ìdè ẹ jẹ́ máa mira olúwa já gbogbo ìdè mi gbogbo ìdè tó dè mí gbogbo ìdè tí mo gbú wọnú péjọ pàdúrà yẹn olúwa bá mi já ẹ̀mí má tú mi sílẹ̀ ẹ jẹ́ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù olúwa máa já èdè gbogbo èdè àìsàn ẹ já máa gbà ó gbogbo ẹ̀yin ìdè àìkọ́mọ sindalika polia ìwọ ìdè gbọ́rọ̀ olúwa lórúkọ jésù ẹ máa já yes ìwọ ìdè yes ìdè àìsàn ìdè ìdè gbogbo ẹ̀yin ìdè lórúkọ jésù ẹ máa já gbogbo ẹ̀yin ìdè tó dá dúró ìdè tí àwọn ọ̀tá fi dèrè wa olúwa já ìdè nínú ẹ̀jẹ̀ yes ẹ̀yin ìdè nínú omi ara ẹ̀yin ìdè nínú àgọ́ ara wa lórúkọ jésù ẹ máa já olúwa tú wálẹ̀ ẹ já tẹnumọ́ olúwa tú mi lẹ̀ yes bàbá jésù tú mi lẹ̀ ṣebí wọ́n ló dá mi olúwa tú mi lẹ̀ tú mi lẹ̀ jésù ẹnì kọ̀ọ̀kan wa kó ònú ìdè tá wà olúwa tú wálẹ̀ ẹ̀mí mọ́ tú wálẹ̀ gbogbo àgádágodo tán fi tì wá olúwa fi náà jàdánù àìkọ́mádá lima sídìkà pọ́lìà tó bá ní àwọn tí wọ́n fi ìdí ọ̀rọ̀ dè yes olúwa ìdí ọ̀rọ̀ táwọn ọ̀tá fi dè mí ẹjẹ́ gbà ẹjẹ́ gbà olúwa máa já yes olúwa já tú mi lẹ̀ àìkọ́má sáfà jíríkà pọ́lìà olúwa tú àwọn ọmọ mi lẹ̀ yes olúwa tú iṣẹ́ mi lẹ̀ ìdè tán fi dé ọ̀nà mi olúwa máa já ẹ̀mí máa tú mi lẹ̀ mo fẹ́ dòmìnira olúwa sọ mí di òmìnira nínú ìpéjọpọ̀ àdúrà tálẹ̀ yìí olúwa sọ mí di òmìnira ẹ jẹ́ gbà olúwa bá sọ ìnira kúrò lọ́rùn mi lálẹ́ yìí olúwa sọ mí di òmìnira já gbogbo ìdè mi olúwa ìdè tó di ẹnì kọ̀ọ̀kan wá olúwa já finá jàdánù jésù olúwa wa jésù olúwa wa ẹja ẹja ẹja ẹja change àdúrà yẹn so sẹ́rí ọ̀rọ̀ ọlọ́run gan wọ́n ní pé idà olójú méjì ni yes idà olójú méjì ni ẹ jẹ́ gbàdúrà olúwa gbogbo agbára tó dè mí olúwa gbé agbára náà dè ẹ jẹ́ gbà ó olúwa ṣe kí ni agbára tó dè mí sẹ́dí ẹlòmíì ẹ̀mí òkùnkùn wọn ẹ̀mí òkùnkùn ni wọ́n fi dè so bí a bá tú wa lẹ̀ bí a ò bá gbé agbára tó dè wá dè ó ṣeéṣe kí wọ́n tún padà wá a ò ní àkókò ni a ò bá tú yẹ́bẹ́yẹ́bẹ́ fún wa ṣùgbọ́n ẹ jẹ́ olúwa agbára tó dè mí àìkọ́mọ sindali kapa olúwa gbé wọn dè <laughs> olúwa ṣe kíni olúwa gbé dè ẹlòmíì agbára jẹ́ wọ́n fi di ẹlòmíì yes so ẹlòmíì ẹ ìdè ọ̀rọ̀ wọ́n fi di ẹlòmíì ẹjẹ́ gbàdúrà olúwa gbogbo agbára tó dè mí agbára tó dè iṣẹ́ mi agbára tó dè àwọn ọmọ mi agbára tó dè eré mi olúwa gbèdè ẹjẹ́ gbàdúrà lórúkọ Jésù lórúkọ Jésù lórúkọ Jésù ọlọ́run tó kọ́ nípa àti agbára gbogbo agbára tó dè wá olúwa gbé wọn dè makunda lima sindika polia ẹ̀mí òkùnkùn tó dè wá olúwa jọ wọnú èdè yes yes yes yes ẹja gbà yes ẹja gbà olórí balógun tó dè mí olúwa gbèdè ẹ̀mí òkùnkùn tó ní kó fi mí nídè olúwa bá ń gbèdè agbára tó dè iṣẹ́ mi olúwa jọ wọnú èdè agbára tó di ọ̀nà mi olúwa gbèdè olúwa gbèdè emekunda likapa ẹja tẹnumọ́ olúwa gbèdè olúwa gbèdè jésù olúwa wa jésù olúwa wa a gbàdúrà ràn mí lọ́wọ́ bàbá ràn mí lọ́wọ́ ọmọ ìrànlọ́wọ́ àtòkè wá ràn wá lọ́wọ́ bàbá ẹja kọrin ràn wá lọ́wọ́ bàbá ràn wá lọ́wọ́ ọmọ ìrànlọ́wọ́ àtòkè wá ràn wá lọ́wọ́ bàbá ràn mí lọ́wọ́ ò bàbá ràn mí lọ́wọ́ ò bàbá ìrànlọ́wọ́ àtòkè wá ràn mí lọ́wọ́ bàbá ẹ̀já kọrin ràn wá lọ́wọ́ bàbá ràn wá lọ́wọ́ ọmọ ìrànlọ́wọ́ àtòkè wá ràn wá lọ́wọ́ bàbá ẹ jẹ́ gbàdúrà olúwa ìrànlọ́wọ́ láti òkè wá olúwa rán sí mi olúwa ṣe kí ni olúwa rán sí mi ẹ wo Joseph ṣe rí àwọn ìrànlọ́wọ́ kan wà bí ọlọ́run bá rán síyàn láti òkè wá á sì yí ìgbà yẹn padà so ẹ rí i pé ìrànlọ́wọ́ tí a rán sí Joseph láti òkè wá ni láti kí ni o ìrànlọ́wọ́ látò <laughs> so ká ní pé ká ní pé Pọ́tífà ló ní pé òun dáríji Joseph pé wẹ́ Joseph mo ti dáríji ọ́ o o le mo mo torí pé ìyàwó mi ti confess ipe ó purọ́ mọ́ ni so mo dáríjì ọ gbogbo ẹ̀ṣẹ̀ gbogbo ẹ̀ṣẹ̀ tó o ṣe gbogbo ẹ̀ṣẹ̀ tí wọ́n kà sí ọ mo mo mo cancel ẹ̀ ká ní pé Pọ́tífà ló gbé Jósẹ́fù jáde ni so Jósẹ́fù ò bá mọ̀ land ní kò bá mọ̀ ṣe kí ni kò bá mọ̀ land ní palace so bóyá nǹkan tí jẹ́ Pọ́tífà ò bá ṣe fún mi pé wẹ́ Pọ́tífà ò bá ní pé wẹ́ iṣẹ́ tí mo gbà lọ́wọ́ ẹ̀ ń gbà yẹn iṣẹ́ ọmọ ọ̀dọ̀ tó o ṣe kù kó o tó lọ ẹ̀wọ̀n o lè wá resume torí pé mo ti dáríjì ọ́ ṣùgbọ́n ibo ni ìrànlọ́wọ́ ti wá fún Joseph oh my God láti ibo láti ààfin ẹ jẹ́ gbàdúrà sẹ́rí ìgbà mi ìrànlọ́wọ́ tí a nílò kì í ṣe local kì í ṣe local help ọ̀pọ̀lọpọ̀ wa a nílò international help ọ̀pọ̀lọpọ̀ wa nílò ìrànlọ́wọ́ láti òkè wá ẹ jẹ́ gbàdúrà á kọ́ wa méjì sókè <laughs> olúwa rán ìrànlọ́wọ́ sí mi <laughs> ìrànlọ́wọ́ láti òkè wá etí ó yí ìgbà mi padà ìrànlọ́wọ́ láti òkè wá etí ó yí ayé mi padà olúwa ràn sí mi ẹjẹ́ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù ìrànlọ́wọ́ ẹjẹ́ máa gbà ọ́ olúwa rán ìrànlọ́wọ́ sí mi ah, máa lé mọ́kótótó ní kápá ìrànlọ́wọ́ láti òkè wá olúwa ràn sí wa ẹjẹ́ máa tẹnumọ́ ìrànlọ́wọ́ láti òkè wá bàbá ìrànlọ́wọ́ látòkè wá olúwa ràn sí wa ẹja tẹnumọ́ dáadáa ràn sí wa olúwa ràn sí wa olúwa ràn sí wa olúwa ràn sí wa olúwa torí pé ẹ̀yin gẹ́gẹ́ ní ìrànlọ́wọ́ ìrànlọ́wọ́ látòkè wá máa yálé ẹ máa sin délíkà pọ̀ sin dá ilẹ̀ olúwa ràn sí wa ìrànlọ́wọ́ láti òkè wá etí iṣẹ́ wa nílò etí ayé wa nílò èyí tí ìdílé wa nílò lórúkọ jésù olúwa gbé dìde ẹja tẹnumọ́ olúwa gbé ìrànlọ́wọ́ dìde fún mi ìrànlọ́wọ́ láti òkè wá ìrànlọ́wọ́ tí ó yí ìgbà mi padà ìrànlọ́wọ́ tí ó fà mí jáde kú òun ogun ìrànlọ́wọ́ tí ó fà mí jáde kú òun ẹ̀wọ̀n olúwa ràn sí mi ràn ìrànlọ́wọ́ sí mi olúwa ràn ìrànlọ́wọ́ sí mi olúwa bàbá ìrànlọ́wọ́ láti òkè wá ìrànlọ́wọ́ láti ibi gíga ah olúwa jọ̀ọ́ ràn sí wa olúwa ràn sí wa olúwa ràn sí wa olúwa jésù olúwa wa ẹja kọrin yìí ọlọ́wọ́ ńlá ọlọ́wọ́ ńlá bàbá náà wọ̀ rẹ o ọlọ́wọ́ ńlá àlàápá ńlá àlàápá ńlá jésù náà wọ̀ rẹ o àlàápá ńlá ǹjẹ́ jẹ́ mọ̀ pé ọwọ́ yẹn ọwọ́ olúwa yẹn òun ló wà kéri nínú second king chapter six àáké tí àwọn ọmọ wòlíì fi ń gé igi ní odò jọ́dánì ìgbà tí àáké yẹn bọ́ sódò ọwọ́ yẹn ló ṣe kí ni o ọwọ́ yẹn ló wá rí o ọwọ́ ìrànlọ́wọ́ ọwọ́ ìrànlọ́wọ́ ẹ jẹ́ tún gbàdúrà yẹn olúwa gbé mi dìde <laughs> pẹ̀lú ọwọ́ agbára rẹ olúwa ṣe kí ni olúwa gbé mi dìde rán ìrànlọ́wọ́ sí mi ìrànlọ́wọ́ láti òkè wá tí ó gbé ayé mi dìde ìrànlọ́wọ́ láti òkè wá tí ó yí ìgbà mi padà olúwa gbèdìde fún mi ẹ jẹ́ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù olúwa ayé wa ń fẹ́ ìrànlọ́wọ́ iṣẹ́ wa ń fẹ́ ìrànlọ́wọ́ àwọn ọmọ wa gan ń fẹ́ ìrànlọ́wọ́ ìrànlọ́wọ́ láti òkè wá lórúkọ jésù olúwa gbèdìde ọjọ́ ń lọ olúwa ọjọ́ ń lọ ìgbà ń lọ olúwa jọ ìgbà máa ń lọ ọdún yìí máa tún ń lọ nìyẹn olúwa ìrànlọ́wọ́ tí ó yí ayé wa padà ìrànlọ́wọ́ tí ó sọ ayé wa dọ̀tun lórúkọ jésù olúwa gbèdìde rán ìrànlọ́wọ́ sí wa láti ibi gíga wa rán ìrànlọ́wọ́ sí wa láti ibi gíga wa lórúkọ jésù rán ìrànlọ́wọ́ sí wa láti ibi gíga wa ẹja tẹnumọ́ olúwa rán ìrànlọ́wọ́ sí mi láti ibi gíga wa láti ibi tó ga ọlọ́run tó ń bẹ níbi tó ga rán ìrànlọ́wọ́ sí mi olúwa o láti ibi gíga olúwa rán ìrànlọ́wọ́ sí wa jésù olúwa wa jésù olúwa wa jésù kristi olúwa wa a gbàdúrà a sọ fọlọ olúwa gbogbo ìkàn táwọn ọ̀tá fi kàn mí mọ́lẹ̀ olúwa bá ń fàyọ yes gbogbo ìkàn ọ̀tá lára mi èkàn yẹn ń sọ nípa ó ń sọ nípa nails tàbá àwa tá a mọ̀ nípa nails àwọn carpenter òun máa fi ń lu igi mọ́ igi sórí igi òfin ní máa mì wọ́n fi lugi mọ́gi nǹkan tó gbé lérò nìyẹn wọ́n fi wọ́n fi gi lugi ẹ jẹ́ gbàdúrà olúwa gbogbo ìkàn tálára mi olúwa bá ń fàyọ <laughs> yes ìkàn tí wọ́n fi kan yé mi mọ́lẹ̀ pé kí n mọ́ kó lójú kan <laughs> ẹ jẹ́ gbàdúrà o sẹ́rí àdúrà talẹ́ yìí tá a bá ṣe ń gbà ẹ mọ̀já wà too stagnant bí a bá lè rìn síwájú ẹ já rìn síwájú ẹ já rìn sẹ́yìn olúwa ibi tá kàn mí mọ́ olúwa lọ fà mí yọ olúwa gbogbo èkán tán fi kàn mí mọ́lẹ̀ èkán tán fi kan iṣẹ́ mi mọ́lẹ̀ èkán tí àwọn tán fi kan ayé mi mọ́lẹ̀ gbogbo eré mi tí wọ́n kàn mọ́lẹ̀ olúwa fa gbogbo èkán ayé kúrò lára eré mi ẹ jẹ́ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù gbogbo èkán tán fi kàn wá olúwa fàyọ fàyọ jésù fàyọ bàbá jésù olúwa fàyọ olúwa fáyọ̀ olúwa fáyọ̀ olúwa fáyọ̀ olúwa fáyọ̀ olúwa fáyọ̀ ibi tí wọ́n kàn wá mọ́ pé ká mọ́ kó lójú kan lórúkọ jésù olúwa fáyọ̀ jésù olúwa wa orúkọ jésù orúkọ jésù bàbá gbogbo ìkàn ọ̀tá lára wa olúwa fáyọ̀ tó bá ní gbogbo ohun tán fi kàn wá mọ́lẹ̀ pé ká mọ́ tẹ̀síwájú lórúkọ jésù olúwa fáyọ̀ ẹ̀mí mọ́ ìrànlọ́wọ́ láti òkè wá etí ayé wa nílò lọ́wọ́lọ́wọ́ báyìí lórúkọ Jésù Olúwa ràn sí wa gbogbo àwọn tó wà ńlẹ̀ àwọn tó ti pẹ́ nílẹ̀ Olúwa jọ̀ọ́ bẹ̀rẹ̀ sí ní gbé wọn dìde ẹja ṣe àmì dáadáa pẹ̀lú ọwọ́ agbára látọ̀run wá Olúwa bẹ̀rẹ̀ sí ní gbé wọn dìde nínú àdúrà ti alẹ́ yìí Olúwa ṣe àṣeparí iṣẹ́ wa Olúwa ṣe àṣeparí ire wa adúpẹ́ torípẹ́ ti gbọ́ tiwa o jésù olúwa wá ẹ ká kí hallelujah mẹ́ta ó o hallelujah hallelujah hallelujah ògo ẹ jáwé ìwé isaiah chapter twenty-five isaiah twenty-five verse seven then atuwo matthew verse chapter two verse two isaiah twenty-five verse seven. Only and he will destroy on this mountain the surface of the covering. ẹ̀gbọ́n nǹkan tí bíbélì sọ ó ní ó ní yóò sì yóò sì pa gbogbo àwọn nǹkan tí wọ́n fi bu àwọn èèyàn run àwọn nǹkan tí wọ́n fi bu àwọn èèyàn ó ní lórí òkè yìí ni ó ṣe kí ni o ó ní ní orí òkè yìí gẹ́gẹ́ ni yóò ti pa wọ́n run ó ní and he will destroy on this mountain the surface of the covering cast over all people, and the veil that is spread over all nations. sẹ́rí àdúrà yẹn tí a fẹ́ gbà lálẹ́ òun náà ni mo pè ní dídojúkọ àwọn ìbòjú òkùnkùn a fẹ́ dojúkọ ìbòjú òkùnkùn dealing with the with the veil of darkness ìbò tí òkùnkùn ẹ wo bí tá yín nínú Isaiah twenty five verse seven mo fẹ́ kẹ́ ẹnì kọ̀ọ̀kan akọ́ kalẹ̀ ó ní lórí òkè yìí ṣe rí àwọn àwọn àwọn nǹkan kan wà jẹ́ pé bí Ọlọ́run bá máa ṣe ìyẹn gbọ́dọ̀ wà lórí òkè mi ò ní pé ká lọ wá orí òkè Kilimanjaro àbí orí òkè kan ní ní Ìwó àwa dá láti Ìwó tàbí ní orí òkè kan náà. No so sẹ́rí nǹkan tí a ń sọ nípa orí òkè náà ni bí àdúrà so bí a ṣe calling sínú prayer line tá a ṣe tí gbogbo a ṣe calling lálẹ́ yìí so orí òkè orí àdúrà láwa yes mo fọwọ́ sọ̀yà mo fẹ́ ká mọ̀ pé orí òkè àdúrà ni ibi tí a wà so apart from that ìwé mẹ́gàn sọ ó ní pé ibi tí àwọn bíi méjì àbí mẹ́ta bá ti péjọpọ̀ ní orúkọ mi Jésù ní pé òun wà òun ṣe kí ni o ó lóun wà láàrin wa so ìwé mọ́ sunday ta kan yẹn ó ní ní orí òkè yìí ó ní on this mountain it will destroy the covering cast over all people ó ní àwọn ìbòjú tá a fi bo gbogbo àwọn èèyàn ó ní òun ó ṣe kí ni òun ò parun ìbòjú àkọ́kọ́ nìyẹn then ó tún wá sọ nípa veil ó ní ó ní ó ní ó ní and the veil that was spread over all nations ipa package nìyẹn so ó ṣeé ṣe for example kí ìdílé ìdílé yẹn ìdílé kan kí ó wà lábẹ́ ìbòjú òkùnkùn so ìdílé tó wà lábẹ́ ìbòjú òkùnkùn yẹn ó tún wá ṣeé ṣe kí orílẹ̀-èdè tí wọ́n wà kó tún wà lábẹ́ ìbòjú òkùnkùn sẹ́ni pé ó di two layers <laughs> ó di two layers olófin jẹ́ pé for example ẹ wo àwọn christian tó wà ní Ukraine so wọ́n jẹ́ christian wọ́n jẹ́ onígbàgbọ́ ṣùgbọ́n torí pé ìbòjú ogun bo ìlú wọn gbogbo wọn ṣe kí ni wọ́n wà lọ́ndà covering of war apart from the fact pé ogun wà nú ayé ẹnìkọ̀ọ̀kan tó jẹ́ individual family ní Ukraine ṣùgbọ́n ogun ogun gan tún ṣe kí ni ó tún bo nation wọn nǹkan tí mò ń sọ nìyẹn so a fẹ́ dojúkọ ìbòjú òkùnkùn so ọ̀pọ̀lọpọ̀ ló wà tó yẹ pé ìdílé tán ti jáde ìbòjú òkùnkùn bò wọ́n mọ́lẹ̀ de àwọn gangan náà ìbòjú òkùnkùn ṣe kíni ó tún bò wọ́n yes torí pé sẹ́ẹ̀rì ìbòjú òkùnkùn yẹn agbúlọ̀ gbàdúrà dáadáa lálẹ́ pé kọ́lọ́run kó fàyà ọ̀pọ̀lọpọ̀ ní àwọn àwọn tó ń wá iṣẹ́ lónìí tó yẹ pé wọ́n rí wọn àwọn tó yẹ pé kí wọ́n gbà wọ́n síṣẹ́ wọ́n rí wọn torí pé ìbòjú òkùnkùn ṣe kíni ó ti bò wọ́n mọ́lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ jẹ́jẹ́ máa bọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń wá ọkọ̀ so tá a bá ní àwọn tó jẹ́ singles ladies and single men láàrin wa lálẹ́ yìí so alẹ́ yìí kan gbàdúrà kan faraya jẹjẹ mọ̀ pé ẹlòmíì tí ò bá ti lọ́kọ tí ò bá ti láya ìbòjú òkùnkùn yẹn ni wọ́n fi bò ẹni tí ò bá fẹ́ wọ́n jẹ́ orí sì ṣe kí ni wọ́n bò wọ́n fi ìbòjú òkùnkùn wọ́n fi bò so ìjẹjẹ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn àwọn èèyàn tí wọ́n ní ògo àwọn èèyàn tẹ́ pé wọ́n <coughs> à ń sọ nípa kínní gẹ́gẹ́ mọ̀ pé àwọn wòlíì kan wà tó pé wọ́n lè wọ́n lè sọ ìran ten years to come wọ́n lè sọ ìran twenty years to come ṣùgbọ́n àwọn ayé ò mọ̀ wọ́n ọ̀pọ̀lọpọ̀ wọn ló wà nínú abúlé abúlé lẹ́lòmíì wà nínú wọn tí wọn ò gbúrò wọn torí pé ìbòjú ó ṣe kí ni ìbòjú bò wọ́n ìbòjú bò wọ́n so a fẹ́ gbàdúrà ẹ rí i pé tá a bá wo Jésù Kristi so ẹ wo ìgbà tí wọ́n bí Jésù Matthew chapter two verse two so so wọ́n ní pé àwọn amòye láti east wọ́n ní wọ́n sì wà ìgbà tí wọ́n wá gàràgà torí pé ìran tí wọ́n rí ni pé a fẹ́ bí ẹni tí ó jẹ ọba so ìran tí a fi hàn wọ́n nìyẹn wípé a ti bí ọba o pé a fẹ́ bí ọba ẹnìkan ọba kan máa ọba kan máa wáyé ní ìlú Jerusalem so ìran tí wọ́n rí nìyẹn so gbà tí wọ́n sì ń bọ̀ so wọ́n ní wọ́n lọ sí ààfin tààràtààrà so gbà tí wọ́n dé ààfin so wọ́n á ní pé and and and saying where is he that is Matthew chapter two verse two where is he wọ́n ní ibo ló wà who has been born the king of the Jews for we have seen a star in the east and have come to worship him. ẹ wo jésù <laughs> wọn náwọn ṣe kí ni wọn náwọn ti rí ṣe rí bí bí ayé wa bá máa jáde kúrò nínú ìbòjú òkùnkùn ògo wa star wa gbúdọ̀ ṣe kí ni ó gbúdọ̀ farahàn so ìjẹ́jẹ́ mọ̀ pé true star jésù ni wọ́n fi locate ẹ̀ oh my god <laughs> so ṣẹ́rí star yẹn so àwa ọ̀pọ̀lọpọ̀ wa nǹkan tó jẹ́ tiwa ògo jésù ìràwọ̀ jésù ni wọ́n fi locate ẹ̀ so àwa bóyá for example ẹ̀jẹ̀ jẹ́ pẹ̀pẹ́ lómi bóyá resume ẹ̀ ni wọ́n á kàn rí lórí lórí LinkedIn resume ẹ̀ lásán wọ́n á rí o wọ́n á sì pè fún iṣẹ́ so ẹlòmíì ó lè jẹ́ pé bóyá ọ̀rẹ́ ẹ̀ kan lákàn recommend ẹ̀ so nǹkan tó jẹ́ tìyàn anywhere tó bá wà ọlọ́run á sì lò láti connect yàn mọ́ olóore yàn star jésù ni àwọn àwọn àwọn wise men yẹn ni wọ́n rí wọ́n sì wọ́n sì trace ẹ̀ torí pé wọ́n ti sọ fún wọn pé ọba ni jésù so wọ́n lọ sí ààfin ọba gbàtàn dé ààfin ọba wọn ò bá jésù láàfin ọba ṣùgbọ́n wọ́n ní star yẹn ó bẹ̀rẹ̀ sí ní líìdì wọn ibo ló líìdì wọn lọ ó sì líìdì ó líìdì wọn lọ sí ibùjẹ ẹran ibi tí wọ́n bí jésù sí torí pé kí ni o agbé ògo jésù jáde ọ̀dọ́ abi síbi ibi ibùjẹ ẹran ṣùgbọ́n ògo rẹ̀ fọ̀hún ẹjá lọ gbàdúrà ẹjá lọ gbàdúrà ẹjá ní àkókò tó pọ̀ so ọ̀pọ̀lọpọ̀ lọ́lọ́run fẹ́ gbé jáde lálẹ́ yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ ni àwọn ọ̀tá ti dọwọ́ bò mọ́lẹ̀ ẹlòmíì iṣẹ́ rẹ̀ wọ́n da tapoli bò ni tapoli òkùnkùn wọ́n fi bò wọn ò jẹ́ kó rọ́wọ́ mú so ẹlòmíì ẹlòmíì àwọn tó ẹgbẹ́ kó ràn lọ́wọ́ wọ́n sì àwọn ọ̀tá ṣe kí ni wọ́n ti da tapoli bò wọn ò jẹ́ káwọn tí ó ràn lọ́wọ́ wọn ò jẹ́ orí o wọn ò jẹ́ orí ẹlòmíì gan ire tó ń wá wọ́n da nǹkan bò ni ó sì wá ó wá ń gbabi tí ire rẹ̀ wà lójoojúmọ́ ṣùgbọ́n wọn ò jẹ́ orí ẹja lọ gbàdúrà ẹja sáré kọrin yìí ẹja sáré orin àdúrà ni mo ti dé olúwa ayé mi má jẹ́ ń ra rinnu mo ti dé bí mo ti ń dé mo ti wá bí mo ti ń wá o mo ti dé bí mo ti ń dé fún bíi two minutes láfi kọrin yẹn ká tó wọnú àdúrà lọ mo ti dé bí mo ti ń dé o mo ti wá bí mo ti ń wá olúwa gbà mí o má jẹ́ ràrìn nù mo ti wá bí mo ti ń wá mo ti dé bí mo ti ń dé o mo ti wá bí mo ti ń wá ah mo ti dé bí mo ti ń dé o ah mo ti wá bí mo ti ń wá olúwa gbà mí o má jẹ́ ràrìn nù jẹjẹrẹ pé ẹ̀mí olúwa sọ fún mi pé àwọn ẹlòmíì tó jẹ́ abiyamọ so ìjẹjẹ mọ̀ pé àwọn ẹlòmíì ẹgbọ́n nǹkan tí ẹgbọ́n ìjìnlẹ̀ tí ẹ̀mí olúwa ń sọ o pé àwọn ẹlòmíì tó jẹ́ abiyamọ so oyún oyún àwọn ọ̀tá da wọ́n dáwọ́ bo oyún inú wọn anytime tán bá lọ ṣe scan wọn à ní rí nǹkan kan bẹ́ẹ̀ o tán bá kó scan wọn á tún dá oyún yẹn padà ṣùgbọ́n oyún yẹn wọn ò jò develop so ọlọ́run fẹ́ ṣiṣẹ́ agbára lálẹ́ yìí <laughs> oh my god ọlọ́run fẹ́ ṣiṣẹ́ débi ẹ̀jẹ̀ yes yes ọlọ́run fẹ́ ṣiṣẹ́ débi kí ni o ó fẹ́ ṣiṣẹ́ débi ẹ̀jẹ̀ ọlọ́run fẹ́ ṣiṣẹ́ débi ìran ìran àwọn àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn àwọn èèyàn ló jáde níbi tẹ́pẹ́ wọ́n ti wọ́n ti dọwọ́ bo ògo ìdílé ọlọ́run fẹ́ ṣiṣẹ́ débẹ̀ ẹja kọrin yẹn mo ti dé bí mo ti ń dé o ah, mo ti wá bí mo ti ń wá ah mo ti dé bí mo ti ń dé o bàbá mo ti wá bí mo ti ń wá olúwa gbà mí o má jẹ́ ràrìnnù mo ti dé bí mo ti ń dé o ya mo ti dé bí mo ti ń dé o mo ti wá bí mo ti ń wá mo ti dé bí mo ti ń dé o mo ti wá bí mo ti ń wá olúwa gbà mí o má jẹ́ ràrìnnù mo ti dé bí mo ti ń dé mo ti dé bí mo ti ń dé o mo ti wá bí mo ti ń wá mo ti dé bí mo ti ń dé o mo ti wá bí mo ti ń wá olúwa gbà mí o má jẹ́ ràrìnnù mo ti dé bí mo ti ń dé mo ti dé bí mo ti ń dé o mo ti wá bí mo ti ń wá mo ti dé bí mo ti ń dé o mo ti wá bí mo ti ń yá olúwa gbà mí o má jẹ́ ràrìn mo ti dé bí mo ti kọ́ olúwa gbà mí o má jẹ́ ràrìn mo ti wá bí mo ti wá olúwa gbà mí o má jẹ́ ràrìn mo ti dé bí mo ti ń dé olúwa gbà mí o má jẹ́ ràrìn mo ti dé bí mo ti ń dé ẹ jẹ́ gbàdúrà olúwa gbogbo ìbòjú òkùnkùn tá a fi bu ayé mi mọ́lẹ̀ olúwa bá ń fàyà sẹ́ni bábá ṣe sọ pé olúwa bá ń fàyà bíi bí àwa gan ṣe kí ni àmọ́ wa méjì bíi bá ń fi ń fa nǹkan ya bíi bá olúwa fàyà ìbòjú òkùnkùn tó bo mi mọ́lẹ̀ ah ìbòjú òkùnkùn etí àwọn ọ̀tá fi bu ayé mi mọ́lẹ̀ gbogbo ta pólí òkùnkùn tó fi bo ìdílé mi mọ́lẹ̀ olúwa bá ń fàyè ẹ̀jẹ̀ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù olúwa fàyà fàyà fàyà fàyà fàyà fàyà ẹ̀jẹ̀ tẹnumọ́ olúwa fàyà olúwa fàyà ẹ̀ẹ̀mẹ́ta là ń gbà ìgbà kínní rẹ o ẹja gbà dáadáa gbàǹfààyà olúwa ìbòjú òkùnkùn tí òjẹ́ kógo mi ó yọ ìbòjú òkùnkùn tí òjẹ́ kógo ìdílé mi ó yọ olúwa fàyà olúwa fàyà fàyà fàyà fàyà james fàyà james fàyà oya fàyà ẹja dáradára olúwa bá ń fàyà gbogbo ẹ̀yin ìbòjú òkùnkùn tó bu ògo mi mọ́lẹ̀ tó bo ògo àwọn ọmọ mi mọ́lẹ̀ olúwa fàyà ẹ̀mí mọ́ bọ̀ jóná ẹja tẹnumọ́ olúwa bọ́jọ́ náà olúwa bọ́jọ́ náà olúwa fàyà fàyà fàyà fàyà olúwa fàyà gbogbo ìgbòjú tó fi bu ayé wa mọ́lẹ̀ yes olúwa jọ̀ọ́ máa gbiná àìkọ́ máa ṣe délì kápá olúwa jọ̀ọ́ gbiná olúwa fàyà olúwa bọ́jọ́ náà gbogbo ìgbòjú òkùnkùn gbogbo ta pólí òkùnkùn ètàwọn ta fi bu ayé wa mọ́lẹ̀ ètà fi bu ẹ̀dá wa mọ́lẹ̀ ètò fi bo iṣẹ́ wa mọ́lẹ̀ ètò fi bo ìràwọ̀ wa mọ́lẹ̀ lórúkọ Jésù olúwa fàyà ẹ̀mí mọ́ fàyà fàyà fàyà fàyà Jésù olúwa wa Jésù olúwa wa ìgbà kejì àtúgbà olúwa bá ń bọ̀ jóná yes ìbòjú òkùnkùn tó ń bò mí mọ́lẹ̀ ẹjẹ́ àgbà ògo á ọ̀pọ̀lọpọ̀ ògo lọ́lọ́run fẹ́ gbé jáde ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lọ́lọ́run fẹ́ gbé jáde ah, ọ̀pọ̀lọpọ̀ ní àwọn ọ̀tá wọ́n ti tì wọ́n mọ́lẹ̀ ẹ jẹ́ gbàdúrà olúwa gbogbo ìbòjú tó bò mí mọ́lẹ̀ tí òjò kógo mi ó fọ̀hún ìbòjú tó bo ìdílé mi mọ́lẹ̀ ìbòjú tó bo ayé mi mọ́lẹ̀ olúwa bá ń bọ̀ jóná ẹ̀mí mọ́ fàyà ẹja tún gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù olúwa fàyà olúwa fàyà olúwa fàyà gbogbo ẹ̀yin ìbòjú òkùnkàn lórúkọ jésù ẹ máa gbiná yes olúwa bá ń bọ̀ jóná gbogbo ìbòjú àwọn ọ̀tá gbogbo tapọ́lé òkùnkùn ètàn fi bu ayé mi mọ́lẹ̀ ètàn fi bu ayé àwọn ọmọ mi mọ́lẹ̀ olúwa ọjọ́ gbiná sọnù ẹ̀mí mọ́ fàyà olúwa fàyà gbogbo ìbòjú ọ̀tá lórúkọ jésù olúwa bọ̀jọ́ náà bọ̀jọ́ náà olúwa bọ̀jọ́ náà olúwa bọ̀jọ́ náà olúwa olúwa fàyà gbogbo aṣọ òkùnkùn ètàwọn ọ̀tá fi wọ̀ mí lórúkọ jésù ẹ máa gbiná àìkọ́ mada lima síríkà pọ́nìyà ẹ̀kẹ́ pétélémẹ́kẹ́tẹ́ rí àbá ẹ̀jẹ̀ àgbà olúwa bọ̀ jóná gbogbo ìbòjú òkùnkùn gbogbo ẹ̀yìn ìbòjú ètò fi bo ayé wa mọ́lẹ̀ ètò fi bo iṣẹ́ wa mọ́lẹ̀ ètò fi bo ìdílé wa mọ́lẹ̀ lórúkọ jésù ẹ máa gbiná sọnù olúwa bọ̀ jóná jésù olúwa wa ǹjẹ́ mọ̀ pé jésù kristi so ẹ rí i pé ìgbà tí wọ́n táwọn amòye mẹ́ta yẹn so ẹ wo àwọn ẹ̀bùn tí wọ́n kó wá bá Jésù so oríṣiríṣi àwọn ẹ̀bùn so ìjẹ́jẹ́ mọ̀ pé ara ẹ̀bùn tó ń kó wá ni gold so ṣe mọ̀ pé nígbà tó yá Ọlọ́run sọ nípasẹ̀ ẹ̀ áńgẹ́lì ọlọ́run ó farahàn mọ́ ó farahàn joseph Baba jésù nípa tara so ó ní pé ẹ gbé ọmọ yẹn lọ sí egypt torí pé herod ṣe kí ni o herod ń lépa ẹ̀mí ẹ̀ so báwo lẹ ṣe rò pé wọ́n ṣe lè wọ́n ṣe lè survive ní Egypt bí ìbá ṣe pé àwọn gold ètí àwọn amòye mẹ́ta yẹn kó wá gold yẹn ó ẹ gold yẹn ó dàbí currency tí wọ́n ná gbà yẹn ni so ara àwọn gold yẹn ni wọ́n ni lò so láti láti lè láti lè survive nílẹ̀ Egypt ẹ já gbàdúrà ṣe ọ̀pọ̀lọpọ̀ wa ní rí àwọn àwọn àwọn tó yẹ pé kó ṣe wá lóore ò wá torí pé àwọn ọ̀tá ṣe kí ni wọ́n do wá bò mọ́lẹ̀ yes ọ̀pọ̀lọpọ̀ àwọn tó yẹ pé ẹlòmíì gẹ́gẹ́ bí wọ́n ti sọ ẹlòmíì ń wáṣẹ́ wọn ìjó ríṣẹ́ torí pé sàtífíkẹ́ẹ̀tì ẹ̀ wọ́n ti wọ́n ti wọ́n ti sílì ẹ̀ pa ah ó ní sàtífíkẹ́ẹ̀tì ó kàwé ó ní gbogbo qualification ṣùgbọ́n wọ́n ti sílì ẹ̀nú ẹ̀mí wọ́n ti sílì ẹ̀nú òkùnkùn ẹja tó ìgbà kẹta rèé olúwa olúwa gbogbo ìbòjú òkùnkùn tó bò mí mọ́lẹ̀ tí ò káwọn olóore mi ó rí mi olúwa bá ń bọ̀ jọ́nà ẹ jẹ́ àgbà dáadáa olúwa ṣe kí ni kí bá ṣe pé ìràwọ̀ jésù tó jáde tó fọ̀hún so ẹ jẹ́ jẹ́mọ̀ pé àwọn àwọn amòye àwọn amòye mẹ́ta yẹn ìgbà tí wọ́n dé ilé tí wọ́n dé ilẹ̀ jerusalem tí wọ́n gbà tí wọ́n dé àfẹ́ tí wọ́n bá jésù jẹ́jẹ́ mọ̀ kí wọ́n bá padà so ọ̀pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni àwọn tí ó ṣe lóore wọ́n dé wọ́n débi tó wà wọ́n rí rẹ́súmì ẹ̀ wọ́n rí gbogbo nǹkan ẹ̀ ṣùgbọ́n wọ́n sì ṣe kí ni wọ́n sì padà ah ẹ jẹ́ gbàdúrà olúwa gbogbo ìgbèkú tó bò mí mọ́lẹ̀ tí òde kọ́gò mi ò fọ̀n ìbòjú òkùnkùn ìbòjú ọ̀tá ètò fi bo ayé mi ètò fi táwọn ọ̀tá fi bo ìdílé mi ètò fi bo iṣẹ́ mi olúwa bá ń pọ̀ jóná olúwa fàáyà ẹjẹ́ tún gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù ìgbà kejì rèé olúwa bọ̀ jóná yes gbogbo aṣọ òkùnkùn táwọn ọ̀tá fi wọ̀ mí yes olúwa bá ń fàyà fàyà fàyà gate fàyà gate olúwa fàyà malemeketeli makunsa daili kapa olúwa bọjọ náà yes yes yes yes yes yes yes yes yes yes fàyà olúwa fàyà olúwa fàyà olúwa ìbòjú òkùnkùn yes gbogbo àgọ̀ àgọ̀ tí àwọn ọ̀tá fi bò wá mọ́lẹ̀ àgọ̀ òkùnkùn tán fi bu ayé wa mọ́lẹ̀ gbogbo ẹ̀yìn àgọ̀ òkùnkùn lórúkọ jésù ẹ máa gbiná sọnù àìkọ́mọ sindali kapolia ẹ gbiná sọnù yes ẹ já gbà ẹ já gbà olúwa bá ń bọ́ jóná aago òkùnkùn tán fi bo iṣẹ́ mi mọ́lẹ̀ aago òkùnkùn tán fi bo àwọn ọmọ mi mọ́lẹ̀ aago òkùnkùn tán fi bo eré mi mọ́lẹ̀ olúwa fàyà olúwa jó gbiná lórúkọ jésù olúwa jó gbiná Baba jésù jó bínà olúwa jó bínà fire fire fire days fire days fire days fire days olúwa fire jésù kristi olúwa wa jésù olúwa wa ìgbà kẹta rèé o ìgbà kẹta la fẹ́ lọ yìí so a tún tẹnu mọ́ dáadáa yes olúwa bá ń bọ̀ jóná o yes so ẹja ẹ rí i pé lẹ́yìn àdúrà ire owó tẹ̀ wá lọ́wọ́ yes ẹ lọ kọ sílẹ̀ lẹ́yìn àdúrà ìyanu bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ left and right lẹ́yìn àdúrà yìí ogowo tẹ̀ wá lọ́wọ́ yes lẹ́yìn àdúrà yìí láti ibi gíga wọ́n bẹ̀rẹ̀ sí ní rí wa a tún gbà nígbà kẹta olúwa jọ gbogbo àgọ́ tó àgọ́ táwọn ọ̀tá fi wọ̀ mí àgọ́ òkùnkùn táwọn fi bò mí mọ́lẹ̀ ha olúwa bá ń bọ̀ jóná yes agòkùn tán fi bo ìdílé mi mọ́lẹ̀ ètàn fi bu àwọn ọmọ mi mọ́lẹ̀ ètàn fi bu ayé mi mọ́lẹ̀ gbogbo àgọ̀ tálára mi gbogbo aṣọ òkùnkùn tán fi wọ̀ mí olúwa bá ń fàyà olúwa bọ̀jọ́ náà mo fẹ́ bọ́lá lẹ́yìn ẹ̀jẹ̀ tún gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù ẹ̀jẹ̀ àgbà o ire wa tí wọ́n fi àgọ̀ òkùnkùn bò mọ́lẹ̀ àwọn ògo tí wọ́n bò mọ́lẹ̀ àwọn àǹfààní tí wọ́n bò mọ́lẹ̀ àwọn ire táwọn ọ̀tá fi àgọ̀ àgọ̀ kágọ̀ bò mọ́lẹ̀ lórúkọ Jésù gbogbo àgọ̀tà olúwa bọ̀ jóná olúwa fàyà gbogbo asokùn tán fi wọ̀ wá olúwa fàyà olúwa fàyà olúwa fàyà olúwa fàyà olúwa fàyà olúwa jó bínú sọnà yes yes yes yes yes ẹ̀mí mẹ́jọ bínú sọnà àìkọ́ máa ṣèdèlí máa sílíkà pọ́lìà àwọn nǹkan tán fi bò wá tí wọ́n jẹ́ kí àwọn olóore ó rí wa tàbí nǹkan tó fi bu àwọn ire wa gan tí ire wa fi ń fò wá ru lórúkọ Jésù olúwa bọ̀ jóná olúwa bọ̀ jóná elémẹ́kẹsẹ̀dẹ̀lì máa sídìkà pọ́lìà ẹ̀mí máa fàyà fàyà àwọn oyún tí wọ́n bò mọ́lẹ̀ yes àwọn oyún tí wọ́n bò mọ́lẹ̀ agọ̀tán fi bò olúwa fàyà olúwa fàyà àwọn ògo tí wọ́n bò mọ́lẹ̀ àwọn ìràwọ̀ àwọn stars lórúkọ Jésù tó ń bò mọ́lẹ̀ olúwa gbogbo àgọ̀tán fi bò ó olúwa jọ bínà jọ bínà olúwa jọ bínà olúwa jọ bínà olúwa jọ bínà olúwa jésù kristi olúwa wa ẹja sáré kọrin yìí orin ìsọjí ni ẹ̀mí mímọ́ wá mú mi já gbangba ẹ̀mí mímọ́ wá mú mi já gbangba ó mú jáde o ipa ọ̀tá ò ká ẹ̀mí mímọ́ wá mú wa gbangba ẹ̀já kọrin ẹ̀mí mímọ́ wá mú wá já gbangba ẹ̀mí mímọ́ wá mú wá já gbangba ó mú pétérù jáde o ifá yóò ká ẹ̀mí mímọ́ wá mú wá já gbangba ẹ̀mí mímọ́ wá mú mi já gbangba ẹ̀mí mímọ́ gbàgbó méjà gbangba òmù pétérù jáde o ìpọ́n ọ̀tá òka ẹ̀mí mímọ́ gbàmú wájà gbangba ẹ̀já kọrin ẹ̀mí mímọ́ gbàmú wájà gbangba ẹ̀mí mímọ́ wàmúwájà gbangba òmú pétérù jáde o ipa yóò kan ẹ̀mí mímọ́ wàmúwájà gbangba amen ẹ jẹ́ gbàdúrà olúwa mú ayé mi já gbangba sẹ́ni bọ́lọ́wọ́ bá mú wa já gbangba nǹkan kan nìyẹn ó ṣe o kì kàn ṣe pé yẹn ó já gbangba lọ́wọ́ òfo so ẹ wo ẹ wo ẹ wo so ẹ wo jésù kristi tá bá lọ ìwé ìwé john chapter two ẹja ẹja ka story yẹn dáadáa mo like ìtàn yẹn so much John chapter two from verse one to eleven so ẹ rí i pé ibi tí Jésù ti kọ́kọ́ ṣe iṣẹ́ ìyanu àkọ́kọ́ ibi ibi àpéjọpọ̀ ìgbéyàwó ni tán ti invite a social gathering kì í ṣe church ló ti kọ́kọ́ ṣe iṣẹ́ iṣẹ́ ìyanu àkọ́kọ́ o torí àbá ti rò pé ah olùgbàrá ayé bóyá bóyá no tẹ́ḿpìlì ibi tí àwọn àwọn ọ̀jọ̀gbọ́n bíbélì àwọn àlùfáà àwọn Farisí àwọn àwọn àwọn àwọn doctors àwọn theologians so ibẹ̀ la bá rò pé Jésù ó ti ṣe iṣẹ́ ìyanu àkọ́kọ́ ṣùgbọ́n kò ṣe é nu tẹ́ḿpìlì so ibi ìgbéyàwó ló ti ṣe ibi ìgbéyàwó ibẹ̀ ló ti ṣiṣẹ́ ìwé so tẹ́ bá lọ wo nǹkan tí bẹ́ẹ̀lì sọ wọ́n ní pé iṣẹ́ ìyanu yẹn ló gbé ògo Jésù jáde báwo ló ṣe gbé ògo Jésù jáde ẹni tó jẹ́ bíi gọ́vnọ̀ so ẹ mọ̀ mo gbàdúrà lórúkọ jésù ọlọ́run á connect wa síbi tó ga ah, ah. àní ọlọ́run á connect wa síbi tó ga so jẹ́jẹ́ bẹ̀ pé governor wọ́n ní wọ́n ní tẹ́bá lọ ka story in King James version wọ́n ní the governor of the feast so with me pé kì í ṣe ordinary person wọ́n ní the governor the governor of the feast the governor of the wedding olórí aláṣẹ the governor so wọ́n ní wọ́n nígbà tó mú ọtí ọtí tí jẹ́ ọtí tí a sọ ọtí tí a fi omi ṣe tá a fi ọtí tí tẹ́ pé ó di wo ó di wáìnì nípasẹ̀ omi tí wọ́n nígbà tó mu ọtí yẹn á ó wá announce Jésù ó wá ṣe kí ni o ó ní pé ó ní gbogbo ibi ìgbéyàwó ó ní àwọn èèyàn ibi ìgbéyàwó ó ní tí wọ́n bá kọ́kọ́ fẹ́ sáfù ọtí ó ní wọ́n á sáfù èyí dáa ó nígbà tí àwọn èèyàn bá ti yó so wọn á bẹ̀rẹ̀ sí ní sáfù àdàlù ó ní ṣùgbọ́n bí ìgbéyàwó èyí ó yàtọ̀ ó ní torí pé nǹkan tó dáa ó ní the best Only the best has been reserved for the last so tẹ́ bá lọ ka story yẹn dáadáa wọ́n ní pé èyí ni ṣé ìyanu èyí ṣe kí ni o èyí tó gbé ògo Jésù jáde ẹ já gbàdúrà <laughs> olúwa níbi tí àwọn ọ̀tá fi mí pamọ́ sí olúwa gbé jáde pẹ̀lú iṣẹ́ ìyanu <laughs> pẹ̀lú kí ni o pẹ̀lú kí ni o pẹ̀lú kíni o ah bàbá pẹ̀lú iṣẹ́ ìyanu olúwa gbé ayé mi jáde <laughs> olúwa mú mi já gbangba olúwa gbé ayé àwọn ọmọ mi jáde o <laughs> mo mo máa nǹkan so máa yẹn àti àjọ lọ sí the same church ní ní Africa ní Nigeria. so so jẹjẹ mọ̀ pé máa yẹn so máa yẹn ti ń wá iṣẹ́ ẹni tó pé knowledgeable person ni o tó ní degree tó ní gbogbo ẹ̀ ó jáde from one of the best university in, in, Nigeria one of the best àwọn tó lọ university yẹn a rí lára àwọn tó wà ní ní orí prayer line yìí dèkìtà bá wọ pé Great Ife Great Ife wọ́n mọ nǹkan tí mo ń sọ best university in Nigeria so now máa yẹn ó jáde kò sì rí iṣẹ́ ó wá ó wá ó wá ó wá ó wá ó wá wọ slippers bedroom slippers flip flop láǹpẹ̀ bíi ó wá ń wọ káàkiri so máa yẹn so so pastor wa wá pray fún wọ́n láwọn rí pé wọ́n sọ wọ́n ní kó lọ gbàdúrà kan pé ààyè kan ṣì sílẹ̀ fún o so jẹ́jẹ́ bẹ́ẹ̀ eh, kí ni máa yẹn ṣe máa yẹn kọ ẹ́sẹ̀ wọ́n ní pé bí àwọn ní láti Àbújá pé káwọn kan kọ ẹ́sẹ̀ pé ẹ́sẹ̀ kìíní kan máa yẹn náà ó dẹ̀ kọ ẹ́sẹ̀ yẹn so ẹ́sẹ̀ yẹn ni ẹnìkan sì rí láti Àbújá pé ah who wrote this essay ta ló kọ ẹ́sẹ̀ yìí ah káwọn ah. ṣe lọ wá máa yẹn jáde nìyẹn ẹni tó ń wọ slippers kiri so ibi tó ti di ọ̀gá nìyẹn so ìgbà tí Mayev kó tó rìtáyà ẹni tí mo sọ yìí ó ti ó ti di one of the biggest personality làbújá ẹ já gbàdúrà <laughs> ẹ ṣe lásán ló kọ o <laughs> òun sì lórí bíyà one of the papers bíyà Tribune àbí one of the papers Nàìjíríà orí ibẹ̀ wọ́n ti publicize ibẹ̀ wọ́n ti rí ẹni tó kọ ẹsẹ̀ yìí à ń wá wọ́n sì bẹ̀rẹ̀ sí ní wọ látàbújá ẹjẹ́ gbàdúrà <laughs> olúwa gbẹ̀mí jáde pẹ̀lú iṣẹ́ ìyanu pẹ̀lú kíni o pẹ̀lú iṣẹ́ ìyanu olúwa gbé ayé mi jáde olúwa fà mí jáde pẹ̀lú iṣẹ́ ìyanu ẹjẹ́ gbàdúrà lórúkọ jésù bàbá gbé mi jáde <laughs> ah olúwa jọ gbé mi jáde gbé mi jáde gbé mi jáde ẹjẹ́ gbà olúwa gbé mi jáde pẹ̀lú iṣẹ́ ìyanu àìkọ́mọdà lima sídìkà pọ́lìkà sáfọ́ jírìkà pọ́lìà pẹ̀lú iṣẹ́ ìyanu pẹ̀lú iṣẹ́ ìyanu pẹ̀lú iṣẹ́ ìyanu olúwa gbé ayé wa jágbangba ẹ̀mí mọ́ gbé àwọn ọmọ wa jágbangba yes pẹ̀lú iṣẹ́ ìyanu olúwa gbé wọn jágbangba àìkọ́mọdà lima sídìkàpọ́nìà gbé wa jágbangba sínú ògo ńlá yes pẹ̀lú iṣẹ́ ìyanu ọlọ́run tó gbé pétérù jáde ah pẹ̀lú iṣẹ́ ìyanu olúwa gbé wa jáde sínú ògo ńlá pẹ̀lú iṣẹ́ ìyanu gbé wa jáde olúwa gbé wa jáde olúwa gbé ògo wa jáde olúwa gbé ayé wa jáde olúwa gbé ògo wa jáde olúwa emeke telemeke sinika polia pẹ̀lú iṣẹ́ ìyanu olúwa gbé ayé wa jáde pẹ̀lú iṣẹ́ ìyanu olúwa gbé wa jáde sínú ògo ńlá lórúkọ jésù olúwa mú wa já gbangba mú ayé wa já gbangba sínú ògo mú ayé wa já gbangba sínú ògo ńlá mú iṣẹ́ wa já gbangba sínú ògo ńlá jésù olúwa wa jésù olúwa wa agbàdúrà a sọ olúwa àwọn àìdíà tí ó gbé ayé mi jáde olúwa olúwa olúwa olúwa olúwa olúwa impatiẹ̀ sínú ayé mi ideas kí mo pe o ideas àwọn wisdom tá a nílò ideas so sẹ́ni sẹ́ni ẹnìkan ó sọ ó sọ nǹkan kan ó ní pé ibi ó ní ibi ìṣúra tó ga jùlọ láyé ó ní ibi ìṣúra tó ga jùlọ ó ní kì í ṣe ibi tó ti ń wa epo ní Saudi o ó ní kì í ṣe bẹ̀ ó ní kì í ṣe ibi tó ti ń wa gold ó ní ibi tó jẹ́ ibi ìṣúra tó ga jù láyé ó ní ibojì ni why ó ní ìdí tó fi jẹ́ ibojì ni pé ọ̀pọ̀lọpọ̀ ló kú tògótògó ọ̀pọ̀lọpọ̀ ló yẹ pé tí o bá kọ ìwé ìwé tí o bá ṣe pé covid nineteen là ń sọ pa ìta tó da gbogbo ayé rú jẹjẹ mọ̀ pé a rí nínú àwọn tó ti kú tẹ́ pé solution fún covid-19 wọ́n gbé kú wọ́n gbé idea tí a bá lò láti láti dì pẹ̀lú covid-19 wọ́n sì gbé kú yes ó ní pé ibi bojì ni ẹlòmíì ẹlòmíì tí ò bá kọ tí ò bá kọ one thousand books kò sì kọ one book tó fi kú ibi bojì ọ̀pọ̀lọpọ̀ ní àwọn ọ̀pọ̀lọpọ̀ ní àwọn ọ̀tá ò jẹ́ kí wọ́n rí ògo wọn lò ah ẹja gbàdúrà ẹja ẹja sọ olúwa olúwa àìdíà tí ó gbé ayé tèmi náà jáde àìdíà mo pè ó kí mo pè ó àìdíà ẹja nǹkan tí mo sọ ẹ ó yé mi o a ò ní táìmù àti máa tu bẹ́ẹ̀bẹ́ẹ́ ṣùgbọ́n ẹja gbà olúwa àìdíà tèmi náà nílò inspiration tí mo nílò ètí ó gbé ògo mi jáde ètí ó gbé ògo iṣẹ́ mi jáde olúwa olúwa fi fún mi olúwa ṣe kí ni olúwa impart ẹ̀ sínú ayé mi ẹ jẹ́ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù ọlọ́run tó kọ̀ nípa àti agbára àìdíà yes àìdíà táwa náà nílò tí ó gbé ògo wa jáde tí ó gbé ayé wa jáde lórúkọ jésù olúwa impacte sínú ayé wa makunda lima sidika polia ekepete lemeke sidika polia àlá titun yes àlá titun tí ó gbé ògo wa jáde àlá titun tí ó jẹ́ kí ògo wa fọ̀hún lórúkọ jésù olúwa gbé sínú ayé wa olúwa gbé irúgbìn rẹ̀ sínú ọkàn wa olúwa gbé irúgbìn rẹ̀ sínú ọkàn wa jésù olúwa wa jésù olúwa wa ẹ jẹ́ gbàdúrà olúwa àwọn tó fẹ́ lò láti gbé mi dìde olúwa connect mi mọ́ wọn olúwa ṣe kí ni o connect ẹ jẹ́ gbàdúrà yẹn o so ìjà ìjà bẹ̀ pé bí jésù ṣe ní anointing tó ìgbà tí a máa announce iṣẹ́ ìrìnsẹ̀ jésù nípasẹ̀ john john the baptist tẹ́ bá lọ wo ìwé matthew three tẹ́bá kà láti verse verse bíi verse fourteen to seventeen ẹ rí i pé wọ́n ní pé Jésù lọ sí odò Jọ́dánì so wọ́n nígbà tí ó ibi tí Jòhánù onítẹ̀ bọmi tó ti tó ti tó ti ń rí àwọn èèyàn bọmi tó ti ń baptise wọn ìwọ́n ní Jésù sì lọ tò pẹ̀lú àwọn àwọn ẹlẹ́ṣẹ̀ so ẹ rí i pé nípasẹ̀ John nípasẹ̀ John la fi announce ministry Jésù káàkiri gbogbo Israel torí pé kí Jésù kó tó bẹ̀rẹ̀ ṣẹ̀ránṣẹ́ rẹ̀ Jòhánù ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ gbogbo Jerusalem ti mọ Jòhánù wọ́n ti mọ̀ gẹ́gẹ́ bí oníwàásù in fact bàbá Jòhánù tó jẹ́ Sakaraya olùṣọ́ àgùntàn ni so ó ti wà popular wọ́n ti mọ̀ dáadáa nípa pílátífọ́ọ̀mù John ibi ibi pílátífọ́ọ̀mù John ni ministry Jésù ti wà announce káàkiri gbogbo Jerusalem o ẹja gbàdúrà ẹja ẹja olúwa ju àánú tèmi náà tó o fẹ́ lò láti láti kọ̀nẹ́ẹ̀tì mi lọ síbi gíga <laughs> olúwa olúwa darí ẹ̀ wá olúwa jẹ́ kí àsopọ̀ láti ọ̀run wá so wá pọ̀ àwọn tó o fẹ́ lò fún èmi náà àwọn tó o fẹ́ lò fún ayé mi àwọn tó o fẹ́ lò fún àwọn ọmọ mi olúwa kọ̀nẹ́ẹ̀tì wọn mọ́ wọn ẹ jẹ́ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù àwọn tó o fẹ́ lò láti fà wá débi gíga yes yes yes àsopọ̀ láti ọ̀run wá àsopọ̀ láti ọ̀run wá tí ó fà wá lọ síbi gíga lórúkọ jésù olúwa ṣètò rẹ̀ àìkọ́mọdálíàmá síndikapolia ẹja tẹnumọ́ àdúrà yẹn o olúwa àwọn tó fẹ́ lò láti ràn mí lọ́wọ́ gòkè lórúkọ jésù olúwa kọ̀nẹ́ẹ̀tì mi mọ́ wọn ẹ̀mí mọ́ kọ̀nẹ́ẹ̀tì wa pọ̀ olúwa kọ̀nẹ́ẹ̀tì wa pọ̀ jésù olúwa wá ẹja gbàdúrà ẹja sọ fọlọ́npọ̀ olúwa àwọn eré mi tó kù nínú oṣù olúwa gbà fún mi pẹ̀lú ọwọ́ agbára àdúrà lórúkọ Jésù lórúkọ Jésù lórúkọ Jésù àwọn ire wa àwọn ìṣẹ́gun wa àwọn ògo wa àwọn ìrànlọ́wọ́ wa tó kù ní oṣù yìí lórúkọ Jésù Olúwa gbà fún wa tó bá ní àwọn nǹkan tá à ń retí tí ò ti tẹ̀ wá lọ́wọ́ bàbá pẹ̀lú agbára àti àṣẹ ìrọ̀rùn Olúwa fà wọ́n wá Olúwa fa ire wa wá Olúwa fa ire wa wá Jésù Olúwa wa a gbàdúrà a sọ fọ́nà pé olúwa tó bá ní gbogbo agbára kágbára etí àwọn ọ̀tá fi ń yọ lẹ́nu olúwa bá ń sọ́dọ̀kú yes gbogbo agbára kágbára ẹ̀tá àwọn ọ̀tá fi ń dojú ogún kọ mí bẹ́ẹ̀ lójú oorun ni bẹ́ẹ̀ lójú àlá ni olúwa jọ dòkú ẹ̀jẹ̀ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù gbogbo agbára kágbára agbára àjẹ́ ni agbára àwọn wòlíì dúdú ni agbára kágbára ẹtẹ́nikẹ́ni lọ gbà tó fi ń dojú ogun kọ wá tàbí tó fi ń dojú ogun kọ iṣẹ́ wa lórúkọ jésù olúwa bàjẹ́ àìkọ́ máa sin délé kápá bàjẹ́ jésù bàjẹ́ olúwa jọ dòkú jésù olúwa wa ẹjẹ́ gbọ́wọ́lé orí wa olúwa lé àìsàn jáde lára mi àìsàn díẹ̀díẹ̀ yes àìsàn díẹ̀díẹ̀ àìsàn tí ń pani díẹ̀díẹ̀ àìsàn tó farapamọ́ àwọn àìsàn tó farasin nínú ẹ̀jẹ̀ nínú omi ara olúwa bá ń tì wọ́n jáde ẹ jẹ́ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ gbogbo ẹ̀yin àìsàn olúwa bá yín wí yes ẹ jáde o ẹ àlejò lẹ jẹ́ àìkọ́ máa sindali kapa ẹ kẹ́rù yín kẹ́ jáde olúwa láìsàn jáde lára wa àìsàn àìsàn tó farasin sínú ẹ̀jẹ̀ àìsàn tí ń pani díẹ̀díẹ̀ lórúkọ jésù ẹ jáde àìkọ́ máa sindali kapa olúwa bọ̀ wí ìwà àìsàn ẹ̀yin kòkòrò àìsàn ẹ máa kú dànù olúwa fẹ̀jẹ̀ rẹ pa wọ́n dànù olúwa tì wọ́n jáde gbogbo olúgbà ìsàn nínú ẹ̀jẹ̀ nínú ara wa olúwa tì jáde olúwa tì jáde gbogbo ọfà ìsàn lára wa ẹ bá iná jáde ọfà stroke ọfà hypertension ọfà arthritis ọfà ìsàn nínú ọpọlọ ọfà ìsàn nínú etí nínú ojú gbogbo ẹ̀yin ọfà ìsàn tí ń wá kiri inú àgọ́ ara lórúkọ jésù ẹ bá iná jáde olúwa bá yín wí jáde àìlìyà kàpáìlì màsínì kàpọ́ọ̀lìyà ìwà ìsàn gbọ́rọ̀ olúwa jáde lórúkọ jésù kristi jésù olúwa wá ẹjẹ gbàdúrà yìí olúwa dọ́wọ́ agbára lé mi lálẹ́ ọwọ́ agbára tí ó sọ èmi náà dálágbára yes ọwọ́ agbára tí ó sọ mí dálágbára ẹ̀mí mọ́ dọ́wọ́ agbára lé mi kó ìmpáàtì ẹ̀mí mọ́ sínú mi ẹjẹ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù olúwa dọ́wọ́ agbára lé wa ah, dọ́wọ́ lé wa o pẹ̀lú agbára o dáwọ́lé wa pẹ̀lú agbára ah dáwọ́lé wa o pẹ̀lú agbára o dáwọ́lé wa pẹ̀lú agbára ah kógun èṣù kó wọlé lọ ah dáwọ́lé wa pẹ̀lú agbára olúwa dọ́wọ́ agbára lé wa ọwọ́ agbára àìkọ́mà síndíkà pọ́lìà olúwa mísíwà yes yes yes ẹ jẹ́ máa bèrè fún agbára ẹ̀mí máa wọ̀ mí lágbára wọ̀ mí lágbára olúwa wọ̀ mí lágbára wọ̀ mí lágbára wọ̀ mí lágbára wọ̀ àwọn ọmọ mi lágbára rọ ayé mi lágbára rọ iṣẹ́ mi lágbára rọ orúkọ mi lágbára wọ̀ mí lágbára olúwa dọ́wọ́ agbára lé mi dọ́wọ́ agbára lé orí àwọn ọmọ mi dọ́wọ́ agbára lórí ìyàwó mi dọ́wọ́ agbára lórí ìdílé mi ọwọ́ iná yes i command sindelikapa ọwọ́ iná ti ń jà fún ni olúwa dọ́wọ́ iná lé wa yes ọwọ́ iná látọ̀run wa ọwọ́ agbára látọ̀run wa ọwọ́ máa fọwọ́ kàn ọmọ mi ní í ṣe olúwa dáwọ́ náà léwa jésù olúwa wa a gbàdúrà a sọ fọ́nà olúwa gbogbo ọ̀nà tó ti tì mọ́ mi lẹ́yìn àdúrà yìí olúwa jó bẹ̀rẹ̀ sí ní là lẹ́yìn àdúrà yìí má jẹ́ kí n ṣàṣetì mọ́ ẹjẹ́ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù tó bá dé gbogbo ọ̀nà tó ti tì mọ́ wa olúwa jó bẹ̀rẹ̀ sí ní là ọ̀nà wa kó máa là ọ̀nà wa kó máa là ọ̀nà wa kó máa là ọ̀nà wa kó máa là ọ̀nà wa kó máa là lẹ́yìn àdúrà yìí olúwa fagilé àṣetì olúwa fagilé ìjákulẹ̀ olúwa fagilé àmúbọ́ jésù olúwa wá orúkọ jésù orúkọ jésù olúwa gbọ́ ọpẹ́ wa olúwa gba ẹ̀yìn wa adúgbò torúpẹ́ ti gbọ́ tiwa adúgbò fún ìdarí ẹ̀mí mọ́nú àdúrà tálẹ̀ yìí olúwa gbọ́ ọpẹ́ wa àwọn àdúrà tá a ti gbà lẹ́sẹẹsẹ olúwa jó gbà bàbá gbogbo ìbòjú òkùnkùn gbogbo àgọ́ òkùnkùn gbogbo aṣọ òkùnkùn ìtawọ̀ ọ̀tá fi wọ̀ wá ìtàn fi bò wá lórúkọ Jésù Olúwa fàyà bàbá fàyà bàbá Jésù fàyà fàyà fàyà Olúwa jó gbiná ẹnì kọ̀ọ̀kan wa ògùn ayé wa Olúwa finá gbé jáde níbi tí àwọn ọ̀tá lọ dáwọ́ bò ayé wa mọ́ níbi tí wọ́n dáwọ́ bò ire wa mọ́ Olúwa fọwọ́ iná gbé ire wa jáde ayé wa gan tí wọ́n lọ fi pamọ́ Olúwa fọwọ́ iná gbé jáde látàlẹ́ ìlọ àwọn olóore wa olúwa jẹ́ ń wá wa rí ìrànlọ́wọ́ láti òkè wá olúwa ràn sí wa ayé wa olúwa jó bẹ̀rẹ̀ sí ní fọ́n ògo ìyanu kó máa ṣẹlẹ̀ ògo ọlọ́run kó bú jáde gbogbo àìsàn lórúkọ jésù ẹ máa gbiná sọ̀nà gbogbo olúgbà àìsàn lórúkọ jésù olúwa fatu àìkọ́má sindali kapolia ah olúwa fatu makunda aili masidia tó bá dé gbogbo ọfà tí àwọn ọ̀tá ta ẹnikẹ́ni nínú ìpéjọpọ̀ àdúrà yìí olúwa ti ọfà náà jáde gbogbo ẹ̀yin ọ̀fà òkùnkùn gbogbo ẹ̀yin ọ̀fà ìjákulẹ̀ gbogbo ẹ̀yin ọ̀fà àksidẹ́ǹtì gbogbo ẹ̀yin ọ̀fà ikú òjijì gbogbo ẹ̀yin ọ̀fà ìbànújẹ́ gbogbo ẹ̀yin ọ̀fà làkàlà lórúkọ jésù ẹ jáde àìlíyàmọ sídìkápá mo ní lórúkọ jésù ẹ jáde ire wa tí à ń wá tá à ń retí lórúkọ jésù kó tẹ̀ wá lọ́wọ́ ìwé ayọ̀ tí à ń retí lórúkọ jésù olúwa fi lé wa lọ́wọ́ àwọn tó ń retí ìwé ayọ̀ àwọn tó fẹ́ gba visas icoma sinalilia bàbá jésù olúwa gba visa fún wọn àwọn èèyàn wa tó ń wá visas icoma sidikapa olúwa gba visa fún wọn ìwé ayọ̀ tí wọ́n ń wá olúwa jọ tẹ̀ wọ́n lọ́wọ́ àwọn àwọn tó ń wojú ìwọ ọlọ́run fún ọmọ olúwa ṣí wọn nínú tó bá dé gbogbo ọwọ́ ọwọ́ tán fi bo inú ilé ọmọ wọn tí wọn ò fi jẹ́ kán lóyún ọwọ́ náà olúwa gé dànù àìkọ́ máa sindali kápá olúwa gé dànù àyà bàbá jésù jọ ọlẹ̀ ayọ̀ olúwàjọ́ sọ nínú wọn ìyanu kó máa ṣẹlẹ̀ ire wa kó tẹ̀ wá lọ́wọ́ kọ́kọ́rọ́ tó ṣílẹ̀kùn ńlá olúwa filẹ̀ nìkankan wa lọ́wọ́ kọ́kọ́rọ́ ire wa bàbá jésù filẹ̀ wa lọ́wọ́ ọ̀nà wa kó máa là ìyanu kó ṣẹlẹ̀ ògbọ́lọ́run kó bújáde ìmọ́lẹ̀ kristi kó tàn yí wa ká àbọ̀ ọlọ́run kó wa lẹ́yìn àdúrà yìí lórúkọ jésù a ò ní ṣàṣetì mọ́ mo ní lẹ́yìn àdúrà yìí a ò ní mú àmúbọ́ mọ́ ó ti rí bẹ́ẹ̀ o jésù olúwa wá jésù kristi olúwa wá. olúwa wá.